ní imam lọ́wọ́ gbogbo ẹ̀tọ́ àwọ̀ ìlàmì ìwé àmì ní sọ́lọ̀ lọ́wọ́ ẹ̀rẹ́ kàtàkù ọ̀gbọ́n láàkù sọ́lọ̀ lọ́wọ́ láwùláwù wọ́n máa jẹ́ akáwọ́ yàwó àmì kọ́bẹ̀rẹ́ ní sọ́rọ̀ ìsọ̀kù kọrì ó tó mú sọ́lọ̀ àlẹ́yọ̀sọ́lọ̀ àkókò ìlàwọ̀ pọ̀ ní Abdullahi ibn Abbas rọ́jọ́ máa wọ́n lọ́rin àjọ ní kìí jọrí mọ̀ na tọ́nà jẹ́ rẹ̀ moto mọ́ ní lọ́tọ́ mọ́ sí wọ́n lọ́wọ́ pápá a ń sọ lè kú rẹ̀ ẹ̀dẹ́mọ̀já káwé imam. àmọ́ mẹ́rẹ̀ hàn á kútọ́ la ẹkú gbọ́nà lẹ́ẹ̀kọ́ nìta tó imam lọ́kọ̀ nìta kẹ́rẹ́ na na na

Donc, nevada e na chere ni, ezna na jan, ya wele ebi gwe sawa. Ana mawe, na la anu mewo luman ki, ni se kwa mi e gabade sawu, ọgbẹ̀ta. Ọ̀rọ̀ náà kú tó na eku e e Islam. àtẹ́rùjẹ́ orí ẹgbẹ̀ ti iná ìjánù ọ̀nà ìta ọdọ́ ẹ̀kọ́ ẹ̀rì lọ bọ́ọ̀kùsọ́lá ẹni lọ́nà ẹ̀rì lọ dákúrá ma ẹni ẹ̀rẹ́kùkúrá ẹ̀sìnẹ̀gbẹ́ ní ìrọ̀rẹ́ látà àtijọ́lá ṣẹ́bà kọjọ́lá ọ̀rìsá ní jàmá ọ̀rìsá ní mọ́lẹ́sí ọjọ́ náà kú ẹkú lóòtòrò tú àwọn náà fẹ́ kúkúrá nùhó

ọgụ obirala èyí ọ̀gbìnrin ma anáwọ̀pá láàrin ọmọ ọmọ èyí ọ̀kàrá èyí ọ̀kẹ̀kẹ̀rẹ́ èyí ọ̀hálẹ̀ ìdàpọ̀ tààrà ní èyí ọ̀rọ̀dánà òrókòrò ẹgbọ́n tó yìí pọ́lìtì náà fi yẹn tọ́jú ẹkùnrán tó ẹgbẹ́dẹ̀ ara kú ẹgbẹ́dẹ̀ ara náà fi sẹ́ni islam kàmì. hadith ẹ̀rẹ́ ẹ̀nà kí imam al-haki ka mọ́ ìwọ́nì hassan oníṣẹ́ẹ̀dì náà lè náwó lọ́kọ̀ na aláwọ̀ ọmọ ìṣẹ́ ẹ̀sìtẹ́ hassan ọkùnjẹ́ ìṣẹ́ inú wọn méjì tù ààyè àhánkẹ́tẹ́ náà náà iná kaná sàábì ọkùnjẹ́ méjì tù ọkùnrin láàrín náà jẹ́ ìmẹ́ra náà dí hassan

Hussein, ajé tó wọlé ọ̀rọ̀ lọ́jọ́ lọ́rùn, lọ́gbà wọn. Ọmọ tó wọn Sẹ́yìn ibn Láà. Ṣé pé kí ló pe nìta rẹ̀ dé àpẹẹrẹ Ẹni pé náà mo ju àbùkọ́ ìkùsọ̀ lọ. Arákùnrin ni wọn, ẹni ara wọn, náà máa kàtẹ́ ìrọ̀rọ̀ ọ̀pọ̀ náà ẹ̀rọ náà ìta mú ẹ̀kọ́ náà tún náà àmọ́jọ́ ọ̀tọ́ọ̀dé àmọ́jọ́ ọ̀tọ́ọ̀dé bákùsọ́lá inú àtijọ́ náà kí máa mú hákì mọ́dọ̀rẹ́ ní mùsọ́dọ̀rọ̀ kan àákókúrẹ́ tó kẹ́kẹ́kẹ́ na-akụta na ya e chezuru m. anya nkwụta na ekwu ka ya ọgbanyete akụta na ya dare chekarete dare che nkwụta na dare chekarete onye omismaka ara akụta na ekwu pata na bụrọtụrụ ọwọ ọgọrụ da ma nkwụta ya ẹgbẹ́ ìṣẹ́fẹ́ ìkórè dare che nkwụta na

ewele esu ọrụ ọrụ ga dịrị ka ọ na akụkọ na ewe na agaka anya n'ọrụ na eke odọkọ ebe eke ozi n'ụwa ọrụ anọ anyị weda mba akwụkwọ otu na ewe ihe na eke ma onye ndị nwe na-ekpe ekpe ka akụga na ekwu anaga na akụ na ekwu na da akụsa na ahụ ara na amma kare ko malafiyar ne maka in ma sahabi ne rabbi Allah wa anhu majma'in ọdún su ana tsoma ọdún tuntun mai yake a shan malafiyar da kusa lawa daga zai ni gade ka yan za Nítorí ọ̀rọ̀ ìyá ìní ọ̀rọ̀. Ṣọ́gbọ̀n darí pẹ̀lú ìní. Ayé ẹni ìní ni ọ̀gbọ̀n àmà lọ́mẹ̀sú ka inú wọn lẹ́ṣẹ́ tó mú ní kàṣẹ́rẹ́ lẹ́nu kó ayé ẹni ìní. Láìṣá Ka

ihe nyere ya sino nọrọ a sistem ihe na-ebe anọrọ ebe isi oke ama ndị kwụkwọ m ekwu jere eru ebe mmakwụkwọ m ekwu na-achọ n'ime na-echaa dịka ọgaranya nsukku nọ daa na-akwụsa n'ahịa m ezere m akwụsa na-ekwu n'ọgaranya ise eme ka kwụsa na-ekwu n'ọgaranya ọnọdụ ahịkwụwe anyị ga dakarị na ebe ezere ekwụsa n'ahịa m dịka ize esu ezere kwụsa na ebe na-ezọ àrìkèrè nílé lẹ́nìí ìrọ̀kútọ́ láàárọ̀. Àrìká ilé àkútọ́ láàárọ̀, àmá àdúkú ókú náà kẹkútọ́ láàárọ̀ nílé ìlọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ní ní kútọ́ bẹ́ẹ̀ ti fẹ́ kú bẹ́ẹ̀ kútọ́ láàárọ̀ bẹ́ẹ̀ ti lẹ́ẹ̀ máa ní tú láti kúkútọ́ láàárọ̀ náà wọ́n rìndìn dáa kọ́wọ́ tó an kuntum sallallahu mẹ̀mẹ́ yìí àdíṣẹ́ náà kí àbúrà kàárẹ̀ ma ọní ìmáàmù bukari ọ̀rọ̀ muslim bẹ̀rẹ̀ àníyàn náà yàn náà na olú ìmọ̀lẹ́sìn lóòtó ìmọ̀lẹ́sìn ọ̀sẹ̀ ti tẹ́ àbẹ́rẹ̀ náà wà kàárẹ̀ tó mú wọn tó mú ní àkàrà dẹ́kẹ̀rọ dáhùn ẹ̀rọ ọgà yẹn ilé nìkú nìkú ẹ̀ tó nítorí mo tẹ̀lé sí àgùdàn lẹ́kùsẹ̀ lẹ́yìn ẹ̀hún. àwọn kùsẹ̀ láyé kú imam wọ́n náà jẹ́ bí ọdún mẹ́tù bí ẹlẹ́sánì dáṣẹ́ tẹ̀tẹ̀ bí ó sọ́nà ìgbà kí wọ́rọ̀ imam náà ọ̀rẹ́ àwọn mẹ́rin bí imam jẹ́ ahìrẹ̀ sọ́n àwọn ènìyàn bí imam kàbí náà kan náà ọmọ náà sọ́rọ̀ tẹ̀tẹ̀ bí ó kí ọ̀rẹ́ dáàrin èkì kíblà ẹ̀rá bí bá jẹ́ eré mìíràn sọ́n ọ̀rọ̀ ọ̀nọ́rọ̀ bí jẹ́ iná kaná ọ̀rọ̀ yìnlẹ̀ dákọ̀ọ́sọ́ náà ina ji sanar ki a tadi sanar wa Allahu akbar eh na'am ahụrụ amin am Allahu akbar ehe eh, amihinun amihimba amihinta amihina àtàlọ́nà mani jẹ́ ó dó tó sallallahu alaihi wasallam. Búrẹ̀ ka an nẹ́bẹ̀mẹ̀ húra mẹ́, lè ka náà ìkọgọ́rùn Allah gwara banya anya na arụrụ ọnụ bụ dịka ezi na ndị na-eso m kọrọ men rọbi Allah anhu àbí àtàgbé mẹ́rìnká ẹni èdìrẹ̀nu ẹ̀kọ́ bàbù àbájáde ní àkùsọ na ẹ̀wá ẹ̀hìn náà a Sahabe na wọ. Dọ́ọ̀mù ìhìndà ìhìndà ìwọ̀n. Ọ̀pọ̀ múrí àná wọ ní èsù náà ìkẹ́lẹ̀ ọ̀pọ̀ tó mú ní dọ́ọ̀mù ní Nàìwá. Àgbọ̀wọ̀, àtọ́lẹ̀ nínú kan aláwọ̀ gbà ìhìndà ìhìndà

وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ده كفاتها إجاني بابا أعرفه إقاذ كلامه ده الله أكبر بابا أعطاني كافا اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض أنت تحكم بين بين عبادك فيما كانوا فيه يختلفون تهدني لما اختلف فيه إنك تهدي من تشاء إلى الصراط المستقيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ومن رأيك Òjìlẹ̀ èrè ní ọjọ́ mú ìbí Salamin, ẹni bá Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar Kabira, Allahu Akbar Kabira, Allahu Akbar Kabira, walhamdulillahi Kabira, walhamdulillahi Kabira. Sọ̀mọ́rin lè rí rí rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ìsàlẹ̀ ẹ̀kọ́. Àmì tó mú ní ẹ̀rọ àwọn ọlọ́rẹ̀ ìbàrá àwọn tó mú láàmàtà rẹ̀ lẹ́rin àní sídè òyìn náà lẹ́nàtà ya a ń kúmọ̀rẹ́ ìkìsọ láti gbọ̀rọ̀wúra ọmú sí ìgọ̀ lórí àbúrò mẹ́rẹ́ mọ̀rọ̀ ń kẹ̀bá àkútọ́lá ikú ìjọyìn mọ̀mọ́ àkọ́ ẹ̀nà ìjọyìn dòmìnir ìjọyìn dòmìnir ìjọyìn dòmìnir bà ìjọyìn ìhìntà ẹ̀hìn nọrí orúurú ní kékeré má an kutala yoku emi allah akbar tapa kene ezi kolo kuru wahere ni ina na wo oku aka kene ni we kuru wahere ni ọ̀nà ọ̀rọ̀ súnmọ̀ ní àmàrí wáyà rẹ̀ ilé ilẹ̀ yíká ẹ̀rẹ́ rúnlù kọ́lọ́nà láàrin umar ọ̀rọ̀ bí Dere ni al'abadi na enani umma al'islamiyya a ani Abdullahi ibn Amr ibn al'as, Abdullah ibn Abbas, Abdullahi ibn Zubair ibn al'awam, àti abdullahi ibn Umar radiyallahu anhum ajma'in, ẹ̀sìn ẹ̀nẹ́nẹ́ àbáàdì láìrè ní hadith, múrò ní ẹjọ́ àgbẹ̀ni. Ọ̀nà rẹ̀ ni Abdullah ibn Umar, a eere ni atara anaghịkọ sọhị ka ọhụrụ akụrụwan kwuru na akụrụwan ina ban na'am amma idan na ahụ sallah ọrụ okwu ọrụ ọdịnarị sallah sun tó mẹ́rin kàfẹ́ lú kàmàrọ̀ àìtù mọ́ ni òṣèlè agbáwọ̀ ok yanayin sunan tumuri ka kurwar na bana gukun tumurtu zura da zama na kuye kuya ba ni fira kebe a yi kurwa more than one da amma a zai ma ko kone ka biyar numa wadda na min agoke ni abadi lawyer amma ana bai da rita wa hayar hadi hadi muhammad sallallahu alaihi wasallam wàhálà kúrúwọ́ lórí àmì Allahu Akbar éfàfàn ló máa ń sọ wọ́ wọ́n ha ìlú sí kúra kúra pé yóò sọ wọ́n yà kúwà bẹ́ẹ̀ mà ló kí fáńtì àwọn ọ̀rẹ́ mẹ́rin náà pọ́lú pàpà òun lè rí tó kìtù rà á ló kú fáńtì àtẹnì

tọ́ka ẹ̀ ọmọ ẹ̀ka ẹ̀rẹ́ mọ̀ká fẹ́ ọjọ́ àwọn ọmọ ìsáfẹ́ orí àwọn ẹ̀mẹ̀ ẹ̀ka akìfáfẹ́ òṣùwà rọ́bì ọlọ́run àwọn ní òkúrúkọ akáfẹ́ ẹ̀ ẹ̀mẹ̀ orílẹ̀ ní aka iná títọ náà kì máa bù họ́ lọ́dọ̀rọ̀ àbámọ́wọ́dọ̀ òkú àká iná sí láì ké wọn náà sọ̀rọ̀ jẹ gbòrò ọ̀hún ọmọ ọ̀lọ́tọ̀nà wà sọ́ọ̀ wọ́n mú lọ́rọ̀ pọ́rọ̀pọ̀ wá bí mùsùlùmí ibrahimiyya alámọ̀sọ́lì alá muhammad wa alá muhammad kama sallaita ala ibrahim wa ibrahim innaka hamidul majid اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وما راك دوما الله اكبر ọ̀rọ̀ mọ́nà ọ̀pọ̀pọ̀ ọ̀pá ọ̀nìrí ọ̀rọ̀ a ọ̀pọ̀pọ̀ ọ̀nà àdúwà àkó mẹ́rin àdúwà ní ààyí nke rẹ̀ yára kó ń tó mọ́rí ọ̀mẹ́ tí ẹ̀ẹ̀nàmà ìka ẹ̀ẹ̀kọ̀ hìí amájẹ́sìrì kékeré ìpàpà ayọ̀kẹ́ bani han o to mutum aka bani ha ọmọ aka bani na tura sun don to mai sinye a amma farko ka mun fara mata kan ka o Allahu maghfirlahu warhamhu umari jeni da mun ba mai da wa afihi wa qanu umari mariya mata ko mun na ko jeni ya ko ووصي مدخلا إذا لا شافان ولد أبدانايا واغسله بالماء والسلك دوا ويني ويني أسرع أتي أني أتري أتي من من الثاني دوا ها أمم دوا ها يا أقوي يقول نيونك إذا ما هي من غيري أشهر وأبدله دارا خيرا من داري سيدي ولي الأيمان

هو ما يقوم الجنة وعيده من عذاب القبر هو هاهو من كتا ومن عذاب النار هو هاهو من قال عوف بن مالك رضي الله عنه أكا فتمنيت أن أكون أنا ذلك الميت أقدمي فهو أنك عايش موكنا من مدونين أنا تابعين راه الله نمونا مدونة بكيبه حديث عن إمام مسلم وبيوين أدوك أغا ọ̀nà ìkóntúmù ìfòmọ̀lẹ̀ tọ́nà ìjẹ́rà kúrò ikú ẹni jẹ́rà iná máa pọ́ntẹ̀ rọ àtúgbọ̀ ọ̀gá tọ́ta kẹrì Allahumma salli hayyina wa mayyitna eléyìí jẹ́rẹ̀ ọ̀rọ̀ náírà iná ẹ̀kọ́ ní fún mẹ́rin òfin àhídìna ọ̀gá ìbìnà ẹ̀nà ọdún ìmúkú ẹni

awa da rai hutunar janna da awa kwanan na wai bai da sabu iri wani suru kuma na abin ruwa na yi ya kuma na da ya bai wani suru da ya su a zai rai kati ya yi ko ya rai duku agbawa allahumma la tarin na ajira in mutu shi na numu na

ọmọ ààrin ní kọ́ntọ̀dà ọ̀run ní àwọn àṣẹwọ́tó inú ọkùnrin lọ́hábìlì jẹwàrẹ̀ ọmọ ọ̀rọ̀ àti wọ́n orúkọ náà ìka wọ́pọ̀ àti ìkàgòrò ugbórẹ̀ ànánì ọmọdá kanákòrè ẹwọ́pọ̀ àkàgòrò fọ́kẹ́gbẹ̀ fitness of kogol ọmọdé ìhárùn ní ẹnkọ́tọ́ náà ìkọ́ ìkúta wà àgbàgbẹ̀ náà bọ́ọ̀ omori ẹ̀wọ́ ọ̀rọ̀ ẹ̀ka na eka nílẹ̀ ìwúṣọ ẹ̀rọ lórí wọn nílẹ̀ ẹ̀rọ lọ́pọ̀ lọ́wọ́ wọn hàmù jẹ́ ilé ọ̀dọ́ máa ń dára iná tàǹtà ọ̀gbọ̀ fòóró wahim ẹ̀wọ́ jẹ́ ilé ọ̀rọ̀ ẹni wọn ẹ̀ka ẹ̀yìn bá tí ó a máa sọ̀rọ̀ àmà kókó ahọ́nà kọ́ntúmọ̀rí na náà omori ọ̀tọ́nà ẹ̀lẹ́mà ẹ̀rẹ̀ ọ̀rà lẹ́ẹ̀kọ́ kàákẹ́ni kò mori ọ̀tọ́nà gbọ́rí láwọn ibnu amatic dán níbi ojọ́rí wọn ìstájẹ̀ yàrá amatic èsì e, irun wọn àti irun wọn ayọ́mbà wọ àǹtẹ̀kọ́ mílíọ̀nù àgbàdì omori ẹ̀yìn tó wà fún ẹ̀ ọ̀rẹ́gbẹ̀ àríwẹ̀yìn tó wà fún mi nǹkan na mọ́sí na mọ́sí àtọ̀nàtì ana kọ̀bẹ̀ zọ́ọ̀dẹ̀ dán omori tàtínà ìwẹ̀rọ wọ nǹkan na mọ́sí àtọ̀nàtì kọ́nà kọ́nà ìrùmú na ọgbẹ̀ jẹ́

Àbẹ́mú sọ́lọ́mọ náà ìpínlẹ̀ ìdí ìsọ́lọ́mọ àwọn òmìsọ́lá. Ààrẹ ìṣòro títẹ́, kàrẹ́ ìdí sọ́lọ́mọ àwọn òmìjẹ̀lára. A na nka òzò ẹ̀nà àbí sọ́lọ́mọ àwọn òmìsọ́lá. Dókàkì, Assalamu alaikum wa rahmatullah, Assalamu alaikum wa rahmatullah. Àríká, Assalamu alaikum wa rahmatullah wa barakatuh, Assalamu alaikum wa rahmatullah. Ẹ̀ta, Assalamu alaikum wa rahmatullah. assalamu alaikum ọhụna assalamu alaikum bụ ike na enyo mere enyo mgbe ekwu aláyẹsẹ ìpòsàlà àní ọmọdé yìí rẹ̀ yìí ẹni hadith oké mo sallallahu alaihi wa sallam wọ́n na ẹ̀rẹ́ kàkàrẹ̀ lóhun ìdáná èrè na kú màá kó tàwà káà lẹ́yìn ilé ìgbìṣẹ́ ìdẹ ní àká ẹ̀lú yàtọ̀ wọn tó bá ń kàmì sọ wọn tó bá ń sọ lọ́nà wọn. inú wọn náà kàkà ọ́n tó mọ̀ ní òòyọ́ rẹ̀ kí àfihàn púpọ̀ láì náà ọmọ ẹ̀ta ọmọẹ̀nẹ́ okwu otuda ike ọrịsịsị ma a na-atụ ụbẹ̀mù atụmịtị ọrịa chukwu otu otu kọkụsa ọrịa ike wọ ọrịsịsị ma a na ji na-ere a na-aghọta kwuru dọọ n'ọtụ waji efere ẹ̀mípa àpọ̀wọ̀nà nánà ẹ̀ka ilé ìkàkúsá lọ ikú náà ẹ̀rọ ahọ́ yìí fẹ́mẹ̀ ẹ̀dẹ̀kọ́wọ́ náà ní jihad lókùsù ẹ̀dẹ̀kọ́wọ́ yìí fẹ́mẹ̀ ka ẹ̀kọ́ ní ìdìkà àṣẹ́húrá lókù dáàmẹ́ ama idan ni ụmụnọ idan ma eku kusa ma yaku idan ma yasi kuna ma kuna fila umarno umar na kan àti umarno ìka kọ́ orí ìyẹ̀jẹ́ ana kẹwọ́ ya ana ìrìnàwọ́ ó kò okwu sí umarno ma yẹ kusa ma yẹ umarno bá jẹ́ a dọ̀ yọrọ̀ dá ẹ̀rọ ọlọ́run náà

kumen iyo kabezi kumenen makan kumenen ebe masu kusa na eku anu ebe mere su kuna fi na ebe nye una fi lenerin uwe oyi abi na fi lenerin ka na watin mutlak na fi da kene eza kawatu kuma kuma kusurlatu istikhara yau kuwa kuwa kuwa kuwa munonu ayẹyẹmọ ìdìtò ìpòlọ tọ́ráká ẹ̀rọ́tẹ́lẹ̀ lọ́gbẹ́ ìdílé olóòwúrò mọ̀rún àbọ́rẹ́ ikú náfílà àríká dáríká ẹ̀wọ́n ìtẹ́ ọmọ kẹ́nìkò fún náfílà wọn náà àmá nàwọ́bìl zẹ̀wọ́tì lọ́gbàb náfílà náà ìtẹ́ wọ́n a mẹ́ta táàrí sùn náà tìlù òdù

Òmùsùn wọn náà rẹ̀ ẹ̀ẹ́dẹ́ kọ́ mi ní ti yọ ọ̀gọ̀dá kù náà sílà. Ọm tí ó mọ̀rí òṣù ọ̀rẹ̀. Àti àwọn tó mọ̀rí ọmọ náà ní kú ti bẹ́ẹ̀ kú ìtumà dọ́là rẹ̀. Náà yà tó ń tó mú sọ̀tà ń pẹ́ tó ọkọ́lọ́kà ẹ̀rọ. So, ọ̀nà nìwọ̀nyí, sálẹ̀mọ̀ náà rà sálẹ̀mọ̀ ìmọ̀lẹ́sì, wọ́n náà ń mọ̀lẹ́sì, ẹ̀wọ̀n ẹ̀wọ̀n yẹn rọ̀ lá, kọ́lọ́kà ẹ̀rọ bẹ̀rẹ̀ àpò. Ọ̀dà kẹrẹ ìgbúwà sí ní ilẹ̀kọ̀ náà ọ̀tọ́n nan umatur mawari mana hari da mu mana da kare dunya walan wannan man ko ah ani ira isa loyi ku ku mu men dan ana salama oni salatu janaza ono kutu wika aṣọ de ni ni ami ni loku إن شاء الله في الجمعة القادم هناك أنا ميزوكو هنا ركوا يا هين نوكو أنا تس أنا تسوس هنا ركني أنا شاو هنا ركني báwo kàtà wà ọ̀sọ̀rọ̀ òrùka orí àwọn òrùka tó tún mọ́tò náà àwọn òrùka táwọn ṣọ́n yẹ́rọ náà jẹ́ òrù ìṣàlọ̀ We got some uh, visitors whom we think they will hardly understand this khutbah in our mother dialect. The khutbah, summarily, is centered on funeral regulation in Islam, specifically how do we pray over a dead body of the Muslims We start by introducing the fact that praying over a dead body of a Muslim is part of kifaya, a communal obligation, collective obligation, in which if a party among the Muslims has commenced any of the acts, it is no more obligatory upon the rest of the Muslims. We try to analyze the pattern laid down by the Prophet Muhammad sallam, while observing this funeral prayer. And the pattern is as simple as laying the dead body and the dead body should face the direction of the Qibla. While the Imam stands close to the, to the head of the disease, if the disease is a male, and stands at the center if the disease happens to be a female, and it is recommended that many among Muslims should come out because the practice of Muslims in observing this funeral prayer multiplies generally the reward and the Muslims are much more sure of forgiveness of Allah subhanahu wa ta'ala to the diseased person. The lay format shows that there is a little difference from funeral prayer and uh, the five times five times daily prayer. If an imam stands before the deceased and there is no follower except a single soul. As we all know, this person will stand by the Imam, by his right hand side, if it is in the ordinary five times daily prayer. But in this respect, he has to stay behind the Imam. Because the Prophet ﷺ has ruled that any disease Is this body of a Muslim? Upon whom three roles prayed over him, seeking for Allah's forgiveness, Allah subhanahu wa ta'ala will definitely forgive him because of the three roles. So three roles is recommended by the Holy Prophet of Islam and uh, who is to lead the janaza. The leader of a particular place is supposed to lead. And that is why it is important that the leader must be knowledgeable in Islam. And that is why Muslims are keen while selecting a leader. Because the leader is supposed to lead the janaza. If the leader is not there, then any person deputizing the leader should lead. And if these two people are in official, then it is now the turn of who can recite the Quran most. Apart from this, the Imam will recite three takbir, Allahu Akbar, our four takbir at the least. After the first takbir, he will recite Surah Al-Fatiha and any other surah recommended. It's not obligatory. And if the time permits, then he will recite the second takbir. And after that, he follows it with Salat Ibrahimiyah, as we all know, that after these two takbir, he recites another takbir. After which he recites some prophetic narration where he performs some supplication. There are supplications reported from the Holy Prophet of Islam وسلم, which uh, we have summarized into four in our khutbah today. But before I explain a little bit this supplication, it is important to note that There is an arrangement for the disease whenever the dead bodies is more than one, then there is a particular arrangement, a format given by the Prophet ﷺ. The male disease should be arranged before the female. And the arrangement goes by the elder ones among the males, then the younger ones among the males, followed by the elder ones among the females, then the younger ones among the females. Salatul Janaza, funeral prayer, could be performed individually on every diseased Muslim one by one, one after the other, or can could be performed collectively, one at a time, upon the whole disease Muslims. Apart from that, we should also know that the Imam will still maintain His position, Because the disease, when arranged, in as much as the males are closer to him, he has to stand by the head. And the other one should be arranged. The female should be arranged in a way that the center of this female should set the imam, not their head. So apart from that, after the first takbir, as I said earlier on, you will say Surah Al-Fatiha, and after second takbir, you say Salat Al-Ibrahimiyya, after the third takbir, you say some prayers. One of the prayers, as we explained, it goes as follows. The Prophet Sallallahu Alaihi Wasallam praise God. In the hadith reported by us, the son of Malik, may Allah be pleased with him. He said, I have prayed behind the Prophet ﷺ upon a diseased Muslim in which he recites, O Allah, forgive him, have mercy on him. O Allah, forgive his sins and honor and honor his arrival. O Allah, expand for him his goal. O Allah, give him a bath of water and ice and cold. O Allah, cleanse him from things just like how a white cloth is being cleansed of death. O Allah, Give him in essence an abode better than his house in this world, and family better than the family he has in this world, and his spouse better than his spouse he has in this world. Oh Allah, grant him entry into paradise. Oh Allah, protect him from the punishment of the grave. Oh Allah, protect him from punishment of the hellfire. Then the reporter of this hadith says, and I wish that how is it that I am diseased? This hadith is reported by Imam Muslim in Sahih. In another narration, the Prophet Prophet used to recite "O Oh Allah, forgive those who are living among us, forgive our dead, the dead ones among us, Forgive those who are witnessing the janazah and those who are absent. Forgive the younger ones among us and the older ones. Forgive the male among us and the female ones. O oh Allah, whoever you give longevity, you allow to live among us, let him live upon the platform of Islam. Whoever you cause to die, let him die upon the platform of faith. It shows Iman. O oh, Allah, do not forbid for us the reward. And the reward is that Allah used to build a house for somebody who has a belief but has patience. O oh, Allah, do not lead up a prayer after him. This is reported by Imam Hakim in his Mustadrak. Thirdly, The Prophet Sallallahu needs to recite down. Oh Allah, so, so, so and so person, the son of so and so, is now in your custody and now holding the rope closer to you. Oh Allah, save him from the calamities of the, of the grave. Oh Allah, protect him from the punishment of hellfire. You are the best in fulfilling your promise and you are the truth. O oh, Allah, forgive him and have mercy upon him. You are the most forgiving, most merciful. And fourthly and finally, the Prophet Sallallahu used to also pray that, O Allah, this is a slave of yours, a child of slave of yours, in need of your mercy. and you are not in need of his punishment. If this disease is righteous, O Allah, increase him in righteousness. If he among the evil ones, O Allah, forgive him. This is summarily how the Prophet ﷺ used to observe prayer, funeral prayer upon the diseased Muslims. We seek Allah that all this prayer, may Allah grant us, grant us the ability to get all this reward by the time we believe in this world. اللهم احينا على الإسلام اللهم احينا مسلمين وتوفنا مسلمين والحكنا بالصالحين غير خزايا ولا مظلومين اللهم أسلمنا اللهم سلمنا وسلم ديننا اللهم سلمنا وسلم ديننا اللهم اعز الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداءك اعداءنا اعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان اللهم اهدنا سبل السلام اللهم اهدنا سبل السلام اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم أوسعهم مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الجمل اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فتوفنا وأنت راض عنا غير غضبان برحمتك يا أرحم الراحمين اللهم اجعل خير أيامنا يوم نلقاك فيه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 وسماء إجابتك فنحن قدمناك كما برسنا فاستجب لنا كما وعدتنا لا تغلق الميعاد برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون عباد الله فاتقوا الله ما استطعتم وقوموا إلى صلاتكم يرحمكم الرحمن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه الأجمعين نبي الرحمة قائد الجر الميامين أدى الأمانة ونصر الأمة وعز الأمة وأذل الأمة وجاهد بالله حق جهاده حتى أتاه اليقين وأشهد أن لا إله إلا الله ملك فحكم فعدل الذي قدر الأمور من الأزل فبالحكمة لم يفعل وبحكمة فعل لا شريك له في علويته ولا في ربوبيته ولا في أسمائه وصفاته واحد لا شريك له الجنة بيده النار بيده له مراتب السماوات والأرض سبحانه وتعالى خلق الخلق وأحسن الخلق ثم رد بعض الخلق أسفل الساطلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله معشر المسلمين أما حال أما آلت لكم أن تتفكروا فيما يصير بينكم وعلى ما يرتكبون على من محرمات من هؤلاء السفهاء يرتكبون على الجريمة جريمة السفاق الدماء يسفكون دم الهرام يغرقون البيوت ويطردون الأهوال يطردون الأشخاص من مروتهم من غير اسم ومن غير عذر عذر يا الله نعتذر بالله على ما يفعل هؤلاء السفهاء من مكان إلى مكان يقتلون الناس قتل النفس ولا تقتلوا النفس الذي حرم الله يقتلون النفس بدأوا من داخل البلاد والآن في أنهاء البلاد كما كان حاصل في إهيما الآن اللهم ربنا لا تل... لا تلهقنا لا تهلكنا بما خاصة بهذا البلاد يعيشون حياة غير حياة أراد الله للمسلمين لأنهم ليسوا بمسلمين على الحقيقة ينتسبون إلى الإسلام وما هم بمسلمين هؤلاء يأتون بالجريمة والمسلمون الذين ينتسبون إلى الإسلام وما هم بمسلمين يمشون وراءهم بسبب من انتصابه إلى القبيلة قبيلتك يقتل وأنت تمشي وراءه لأنك أصابك الجنون جنون القبلية وجنون العصبية وهذا أكبر أمر أكبر مرض من أمراض هذا البلاد إياكم وإياكم الانتصاب إلى القبيلة والانتصاب إلى العصبة قبلية وعصبية لأننا قد رأينا حق الرؤيا فتنة العصبية وفتنة القبلية هذا وهذا ما يريده أهل هذا البلاد لأنهم لا يعبدون الله يعبدون شهواتهم يعبدون أهواءهم يتبعون أهواءهم يعملون على مكر الله يعملون على فتنة الله أضعنوا مكر الله فلا يعمل مكر الله إلا القوم الخاطئون فانظروا هذا البلاد لهم قلب مفاجأة لا يعبدون الله العبادة في التحدث فقط يتكلمون نحن عباد الله يتكلمون نحن مسلمون وما هم بمسلمين أما رأيتهم أفعلوا مكر الله كما نزل في بالله بإيهيما الآن سبحان الله يا سبحان الله قال الله تبارك وتعالى على الذين بالطمأنينة يقولون نحن نعيش حياتنا كما نشاء نعيش كما نريد ولقد حكم الله عليهم أما سمعتم أو أما سمعتم الخبر أن في بلادهما الآن أكثر البيوت محرقة بالنار أكثر البيوت محركة بالنار وأكثر النصوص تدرك اتفاق الدماء يا سبحان الله أنهم ما فهموا استدراج وما فهموا أن لله غاية الله تبارك وتعالى يجعل الغاية لكل قوم ولقد جاء غاية القوم هذا القوم أصابهم ما أصابهم بسبب من عدم تقواهم لله لا يعرفون الله يعرفون نقص المال ولا يخافون الله تبارك وتعالى أفعمل الناس أن يأتيهم باتنا بياتا وهم نائمون أصابهم ما أصابهم بعد بعد المصيبة عندهم عندما ناموا بياتا وهم نائمون انهم هم في بيوتهم وهؤلاء يهرسون بيوتهم ولا حول ولا قوة لهم عند عند الغرق أو أمن الناس أن يأتيهم قاتل دون وهم يراغون هؤلاء يلعبون مع كلام الله يصفون الذين يتبعون سنة المطهرة وقد تصبوا ما عصبوا فليحذر الذين يخالفون الأمر أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليهم عباد الله فاتقوا الله حق التقوى يقوم الله والحمد لله

ìdí tó ajé náà àmì nílé àmì ẹ̀ṣọ́ ẹni ìwádìí gbára nǹka àáṣokú dára àkóso làyọ̀n èdè ní ẹni àti sẹ́nà ìkì máàmù buhari muslim mọ́dọ̀rọ̀ ọ̀tọ́ mùsùlùmí sọ́lá ọkà ilẹ̀ mú ní dúrọ́kà rẹ̀ tó ọkà ẹ̀rẹ́ ọ̀rìn ọ̀nà òkèjọ́ ọ̀sọ́lá máa ń ìrẹ̀lọ́ta ẹwọ́n ayòdù ní ìrẹ̀lọ́ta ọṣẹ́ ìtítẹ́ dáṣà anàmìlítà àtúgbò àmì aláwọ̀rẹ́ ní àkàájẹ́ ni ìrẹ̀lọ́ta ọlọ́rí àwọn ní òdó náwọ́ alágbọ́ orí ọ̀rìn tí ó dọ́kà alhamdulillah ni yóò

Fún ní ilé ọ̀pọ̀lá orí èyí ni ẹnà ìwọ̀nà ara ń gbẹ́nu kékeré ilé ọ̀pọ̀lá ọ̀rọ̀ ọmọ sáà bá ìwà ṣọ tó wẹ́lẹ̀ èkú nílé ọ̀nà ìjọsùn yìí pàápàá lórí ìjọsì. Wọ́n tó mú sọ lọ́dọ̀ sọ́lọ̀ ní àdíjẹ náà kí imáàmù Buhari wa Muslim ọ̀dọ̀ rẹ̀. Ọkọ̀lọ̀ fẹ́ràn ìka ó ìdílé ìzòkú. Hunde idan doğru da kutala ya. Ey şahsı kira. Ona liyan. Valla doğru değil. Ey şahsı kira tan. Dintosi. Daha sonra sonra falan. Cezayı kira tan. Noktumurika. Elavi. Apeciwa na yi. Aka papan panye va. atọ́bẹ̀ ẹ̀rọ náà jẹ́ ní ẹ̀rọ nàbà ìyàwó ń tó sí. Inú ìwá ẹ̀gbẹ́ náà kí imá mú sí mọ́dọ̀rọ̀. Dọ́kà kírọ̀ kírọ̀ ọ̀yá wọ́n ẹ̀gbọ́n kí atọ́bìkó òhùdà wọn. Atọ́bìkó òhùdà ayọ́ mẹ́jẹun. Wọ́n ẹ̀rọ ń tó sí. Wà á fà sáhù ni. Wà èrè ìdọ́dọ́ mi sẹ́mi tó jẹun pé ó dáṣẹ́wọ̀ tẹ́ kàwá pẹ̀lú àwọn. Wọ́n wà ní tó sí. kẹ̀yọ̀rọ̀ wọ́n rẹ̀ ń tó di atagbowó àmọ́ ẹ̀wọ̀ arọ́gbà àtàrùn rọ alákùsọ̀rọ̀ adájọ́rì ni wà ní kútójú àrin katagbowó lòlẹ̀ra kẹ̀yọ̀rọ̀ tán lẹ́sẹ̀ títẹ̀ náà kì máa gbogbo ayọ̀ mọ́sùlùmí ọ̀bẹ̀rẹ̀ Ògbẹ́nínú ni ọmọ títún náà ni ọwọ́ ẹwọ̀ tó rí ìwé náà Àwọn orílẹ̀-èdè ìwé wà

ajọkụ anọganya ẹ̀rọ̀rọ̀ kàtà àjọkú nọganya verisana ẹ̀kọ́ jìṣẹ́ ní èmò yíye àtọ́lù ẹ̀rọ bí àjíṣì rẹ kúdó tó ń sọlọ rẹ̀ sọ́lọ̀m ó tó na tó sọ́lọ̀m ká látẹ̀tẹ̀rẹ̀ òjìnà anya tẹ̀bí sọ́ọ̀tín wà láàárín àrùn anyị ga-aka chukwu arụganyede egwu kiri n'izu abụọ anyị ga-aka ọkụ rẹ wọ̀lá náà àbárẹ̀ iná jíjẹ náà ìka àkójá òjòrin ahmad ẹ̀bẹ̀rẹ̀ àbìláyé tó mọ̀ ẹ̀rọ jẹ́ wọ́n wọ́n bí rẹ̀ tó ń kọwàtọ́ àdékù nọ̀gà àyà dáyé òní ìlú dáàpọ̀ àpọ̀ àmátàyé òní ìlú náà ẹni àdíṣẹ́lẹ̀ ìkìbùn máa jẹ ọ̀rẹ́má mọ̀hánmà ẹ̀dọ̀dọ̀ rẹ̀ ọ̀rẹ́ ní àdíṣẹ́ ẹwọ́n náà àti ìrùká ọ̀rẹ́ ìdókù nọ̀gà àyà dáyé òní àmátà ẹ̀mí subhanallah wàlá أي مالك والله العظيم wàláhì lazim wọ́n tó rí حفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان عند الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم

okoko omori ọ̀nà kàrí amẹ́ríkà kìrì tí àrí àfẹ̀rù ìyàwó rẹ̀ tí àṣọ náà inú àdíjọ náà ìjàká ọkùnrin ọ̀làgbọ́nà máa ká àìká ẹ̀kúrẹ́ ọgbẹ̀ jẹ náà dà lájúkú àná ní èyí ní àhẹ́yìn

onye nwa ahụ ga ọrụ agakarị ụgbọ anaghị ewe nye nwa ya amadụ ogoro ya ọzụka na inye adịza na-ekwe ntụmụtụ na ụdọla pụrụ taa na ẹnìyẹn ìwé orí okù abẹ́rẹ́ òde ẹ̀yẹn kó bìbì kú mọ́tò ẹ̀tẹ̀ ọ̀nà fún mẹ́ta àwọn ọ̀rẹ́ yìí ọ̀tọ́ ọ̀tọ́lá rẹ̀ sọ́lọ́ ọkọ̀ ẹ̀ náà fẹ́ ẹ̀ náà fẹ́ ilé ìlú ẹ̀yẹ́ wọ́n rẹ̀ máa ẹ̀yẹ́ wọ́n yà á sẹ́wọ́n ní ilé ìlú wà àmọ́tẹ́ ẹ̀kọ́ rẹ̀ inú àti sẹ́nà ìkì máa mú ọzọ mílí ọ̀dọ̀ rẹ̀

na-atụ ụlọ n'ihe nwanyị ọ gaba ihe mmekwu na gị. ihe ụzọ na-anọ ọ gaba ihe mmekwu na gị ihe ụzọ na-anọ nne wa na na ọna dị gị anọ. na ọna oge paire ma na ọna oge paire ìjọ ka ahụ ahụ kàárù àkọlọ àwọn ànẹ̀lẹ̀ ẹ̀bẹ̀ ànáwọ́ náà wà ní jẹpa ohun tó wọ́n kò nọ náà náà ọkà pípẹ́ ìsábà àwúrẹ́ náà náà ni ẹ̀rọ bàkẹ́nẹ̀ ló tó wọ́n kàárà ẹni náà wọ́n

àbí ìrí ibi ọ̀nà ìrẹ́gbẹ́ ìgbèríkà ẹmọ́ ìnáti ìjẹ̀bí ti jẹ́ ìlọ̀ mọ́rẹ̀ òkú aka àbámọ́rẹ̀ nǹkan ọ̀dáka lè máa àti kẹ́ǹkà lè máa ya àti kẹ́lù nínú haramu ẹ̀wọ́n kẹ́kẹ́ wọ́n dìdẹ́ nìkan ẹ̀wọ́n pọ̀ fọ́nà ẹni káàkiri áńkì ní àtùmẹ̀ká kọ̀nà àwọn náà káyà

ọmọ àti òmìnirí ẹ̀rọ ọ̀pọ̀ òmìnirí ká sí zoomi arìnrìn ẹ̀rọ kìnnìrì arìnrìn ẹ̀kọ́ bí ni tó hin wọn káwọn lọ tó mi

ومن هنا كمان السؤال آه عبد الله بن عباس حبر الأمة ترجمان القرآن رضي الله عنهما أهو آه، كان كيف وصلت إلى هذه المرتبة من العلم وجلت هنا يجئوني توا سادوا لك إنه كان لي لسان سعود وقلب أقول Ẹ̀rẹ̀tìtàrà ní ìrìnlẹ̀ alámẹ́ ìkún ọ̀fẹ́ ìpòrò àti a otu nìmọ̀ náà mẹ́tàrà ó tẹ́ sọ́gbọ́gbọ́ ọ̀họ́ lẹ́wọ̀ sọ́lọ̀. Àwọn ọ̀gànyà kọ́ tí wọ́n ń tàbí kéèrè ló ṣàwọn. Àwọn ọ̀gànyà náà fún àwọn ọkọ̀ ìtumọ̀ ń tàbí Fẹ́rẹ̀ Lọ́kà, ìnàlmàlà كانت تمشي ملائكة لن ولا رجعوا عنها أمر مبانا أضوى رجعهم فلم أكن لأركب وهم يمشون أتضروا أنا ورمك ما طرفة ملائكة ليس هو الكوكونا ده ما طرفة أنا ورمك فكأول رجعت نتعوى فلما ذهبوا ركبتوا

bẹ́ẹ̀ kó sáàmù sáà kúkú àlánì anẹ́gbẹ̀rẹ̀ sí ìnáwó òkú àyẹ́rẹ̀ máa àmá ọjá ìgbẹ̀wà ẹ̀bìnrin ọjá ìgbẹ̀wà aka ni wọ́n àrùké wà àmá anẹ́gbẹ̀rẹ̀ sí ìnáwó òkú àyẹ́rẹ̀ máa àbúkà ọlọ́rin mọ̀kútọ́dọ̀ ọ̀nà sínú ìná kẹrẹ ìgbẹ̀rẹ̀ wọn tó wọ́n

akọwèrè nwere lọ́rọ̀ kórìta àárá àwọn ní ìjẹ̀nàdà lọ́rọ̀ kórìta mọ́tò wá àwọn kẹ̀kẹ́ ahịa ọ̀nà ẹ̀kùn ní tẹ́lá onye wọ́n yẹn ya ràdọ́ ààrẹ wọ́n ama wọ́n na agwa na-ere ma ọ nacha iri oyi ma kụwa ji efere anajiri kekọrọ kọba oyere ma ahụrụ m na nke ọga ịcha m ga-anya chọ onye si okwu na ọtụghị arọba ihe mmụọ nke n'otu a مخففة للجنابة أتمنى أنك كانت في شؤون وكانت في شؤون لأنك في أفضل Tàtù sọ́nà àmì ìṣòwádìí ọ̀tí kìí sáfì ìṣọ́rí, ọ̀tọ́ ọmọ mi ni bíjà. Ẹ̀rọ ìní Islam sáré. Kuma, àbẹ̀ẹ́jọ kúrò gàdàdà ìta, àbẹ̀ẹ́jọ rẹ̀, Ṣọ́nà náà ọ̀rọ̀ náà mú mọ́tò náà wà náà ọ̀tọ́ lọ́nà ọ̀rọ̀ rẹ̀ jì ṣẹ̀rí ayé. Jòzìlẹ̀ ó rẹ̀ lè kú tó ṣe rọrùn ọpa nígbáyà kó mọ́ ní ìwọ̀rùn.

kuma ọ̀rọ̀ káyà sí àti oníkàbírì ní Abdullahi ibn Abbas ọ̀yẹ́ lọ́dún tó mú ní àdá sallallahu alaihi wasallam ká لتتبعن سنن من قبلكم وعسى في زرنا كيف جلتهم شبرا بشبر وذراعا بذراع ló tọ̀ wọn àti àtọ́ wọn ni ọjọ́ ìgbéyà rí iṣẹ́ àfẹ́ wọn ni láti ọmọ àbókù fúnlọ hátà lọ annahum dákàlù jòhòrò ọ̀gbìn lọ́dà ọ̀tùmù tó lè tukà ẹ̀yàtọ̀ àgùsọ̀ ìkà tó wà tó wọn ni apply it number lọ́kà ẹ̀rọ lọ́kà ẹni àwọn ọwọ́ àmì ayé òkú mi rẹ̀ lè rí àárín àmì àmì ọkùnrin kọ̀ọ̀rọ̀ nàdínì ẹ̀rọ̀rọ̀ lẹ́mẹ̀ zẹ́mọ̀sá àtọwáyìn ẹnìtì nà bó bí ẹ ṣe kú bí ọ̀nà àyà ìbátọ̀ lọ́yìn jíjì àgbókà bá ẹ̀kẹ́ islam ọgbọ̀n mẹ̀kà so islamic principles kan ọ̀rẹ́ta kàṣẹ́ àwùká àṣúkú àná

ẹ̀rìn rí ẹ̀rùn kò lóṣù àgbọ́dọ̀ wọn ríkà wọ́n ká áwùlíyà ọláhùn ìnúwà kò múlẹ̀ sílẹ̀ àwọn fàtàmànà olmọ́wù ìkẹ́ ojú a ní ibn al-Khattab radiyallahu anhu al-Faruq ọka ọmọ ìsìlẹ̀tì náà orílẹ̀ ẹ̀kọ̀rọ̀ náà bọ́ka ló aslim taslam bí islam wọ́n wà á wà kọ́ islam tí ó níjọba ọmọ ya pẹ́kọ́ ẹ̀ta 12 káwọ́rọ̀ ẹ̀rọ̀bọ̀ ọkìyà tí kẹrìjáàlì anya <laughs> ah, a n'aka ẹ eh, alijọ nọrọ nẹ yahrisuna ala almaut kama antum tahrisuna ala ala alhaya eje nọrọ nẹ nde n'izu ezike ne su anke mgbe anụ ẹni bene ezike anya n'inye atụmọ omori mana ka jọtụ ka e ta kuma gwada yawa amma umma gọdọ na yawa wa ma huwa bi muzahafihi min al-azab enye mara ba a hawa ya to alama ya ti ne na le hele ka oku ada ma de de ko ambulance de ko ba on to nta sao uwa dọrọ dọrọ ihe dọrọ tama ihe anagwa ona amani kokun wo jamanda ana wallahi ozo banya we na ko me ka e wona na ko za ko ku de enyo ya dani o na ko ko ku o ka ya wa ni ke moti wa moti su dora me ka ere wa ni so su ke ro pa no to mo ya ka de re wi ogwa we Oruka, it is a deliberate action, not coincidental. Báwo ló mẹ́rin? Kàbíjú Islam yìí. So ẹ̀wà rẹ̀ ẹ̀ disease. Ẹ̀wà rẹ̀ ẹ̀ consciously disease. Báwo tó rẹ̀ àgbókọ́ ẹ̀ ní ṣẹ̀rí àì. Anábẹ́ ẹ̀tọ́ ọ̀rẹ́. Wọ́n ikú ẹ̀ oríkà sí kú

máa hí àbẹ́hùn ni ọwọ́ islam kẹ́yẹ́ wọ̀nyí omori bí ahùn ni dáa ọ̀nẹ́tẹ́ iníkẹ́ orí ìwé omori òjì rẹ̀ dáa wọ́n rẹ̀ káyà fún àwọn ẹnkátọ́ ọkọ̀ òun ẹ̀kọ́ tezi ya men na ihe ya wee arụ m ụkọrọ anwụrụ anụ wee bee ụmụ abụọ wallahi olu ewe na ọmụrụ ka fa aminu makara allah báyọ̀ rẹ̀ ní báwọn náà lẹ́tẹ́ ní kò yóò wọ́n yóò lé yóò ti bẹ́ẹ̀ àwọn lẹ́tẹ́ kó fọláyà na-ebrakwa na nke ihe ọdịnawada ihe ọdịwekpọrọ ya na-eme ewu na ndị ihe ọmewa ụdị politikali dị ihe mewa soshali dị ihe mewa ekọnọmikali dị ihe mewa population census dị ihe mewa ẹnàbí dọ́ọ̀tì sí ní máàpù náà lọ ààrẹ mẹ́rin wà dọ́ọ̀tì náà jẹ́ nà ẹ̀kọ́ náà ní màá ní tẹ́wù آوانة أن يأتيهم باسنا فيأتم وهم نائمون ومن يقول لي ترى وإن تنو مني ومن يقول لها غورنا نتن ولو أن يأتيهم والله غوران أو أن يأتيهم باسنا دهن وهم يلعبون فما أبو معهن ومن ومن يبقى غورنا نتن لو ريتوا قرآن عنه فإذا أنا ليهما

اللهم لا تهلكنا بما يفعل هؤلاء السفهاء mọ́nà wọn fún àmẹ́kàrí tí ó sẹ́mẹ̀ ìrẹ̀ká rínlẹ̀ ẹgbù ẹ̀ àmẹ́ wọn ò ṣe àmẹ́ tí wọ́n اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان اللهم احمي حوزة الدين اللهم احمي حوزة الدين اللهم احمي حوزة الدين اللهم ادفع عنا الغلا والوضع والربا والزنا والزلازل والمهن وسوء الفتن ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين عامة يا أرحم الراحمين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها يا أرحم الراحمين اللهم إنا نسألك الأمن والإيمان اللهم إنا نسألك الأمن والإيمان والسلامة والإسلام اللهم سلمنا وسلم ديننا سلمنا وسلم دعوتنا سلمنا وسلم أخلاقنا برحمتك يا أرحم الراحمين اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك أنت السميع القريب المجيب الدعوات يا رب العالمين إن الله يأمر بالعدل والإحسان يأمر بالصلاة وينهى عن السلام يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم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 وزراء نبيك محمد وللقدر الجلي الكلي والمكان العلي أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي أبي حسنين وعن الصحابة أجمعين وعن التابعين والتابع التابعين ومن اتبعهم بإنسان إلى يوم الدين وعنا نهج معهم بمنك وكرمك وإنسانك يا أكرم أكرمين ويا أرحم الراحمين أقوموا إلى صلاتكم يرحمكم الله